عباد الله فخطبة اليوم تجري حول ما سبق الكلام عليه ألا وهو توحيد الله في أسمائه وصفاته وقد تحدثنا حول الإيمان وقلنا بأن الإيمان بالله فاشملوا الايمان أو يشمل بالله لله بربوبيته وألوهيته وأسمائه وصفاته فقد بينا بيانا مؤجلا حول التوحيد الربوبية والألوهية واليوم بإذن الله نواصل في بيان مؤجل حول توحيد الله في أسمائه والإيمان بصفاته معناه أن يثبت المسلم أسماء الله وصفاته لأن يعلم أن لله أسماء وصفات وأن يقر ويعترف بها كما يليق بجلال الله وعظمته وهذه الأسماء وردت في الكتاب والسنة ولهذا كانت هذه الأسماء والصفات توقيفية فلا نثبت اسما أو صفة لله عز وجل إلا ما ثبت في القرآن أو السنة فإن الله تعالى قال ولله الأسماء أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى ويجب الإيمان أن جميع أسماء الله وصفاته حسنى وأكمل وأنه لا يشبهه ولا يمثله شيء في أسمائه وصفاته ولا ينبغي أن نسمى الله بأسماء لا بأسماء أن نسمى شخصا بأسماء الله إلا أن نعبده له سبحانه وتعالى فنقول عبد الرحمن أو عبد الرحيم عبد القدوس وما أشبه ذلك وموقف أهل السنة والجماعة أعظم موقف في أسماء الله وصفاته وهو الإيمان به وإثباته بدون تعطيل ولا تمثيل ولا تقييد هذا قسم الله وبعض أطرى إنك أجلي يرون النبي محمد gbogbo àwọn ará ilé àtẹ́lẹ̀ àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí ó ń tẹ̀lé abẹ́lẹ́ wọn tó fi ìfẹ́ sí atọ́rọ̀ yìí kó fi kárí gbogbo wọn. ọ̀rọ̀ nípa tàwọ̀sí àbí ìgbàgbọ́ àti ìmáàlì náà ni kúndùbà ń lọ ní eré rẹ̀ wọ́n ti ṣàlàyé tí ń jẹ́ àìsèmánu bìlá níbi abẹ́ àìsèmánu bìlá yìí nígbàgbọ́ sí ọlọ́run náà làwọn ń gbé nǹkan mẹ́ta òun lábẹ́ rẹ̀ òun náà ni àìsèmánu bìrùbùrù yẹn ti kí n nígbàgbọ́ sí àwọn iṣẹ́ tó lọ́wọ́ máa ń ṣe kẹ́nìkan kan lè ṣe ẹlẹ́kejì ni àlejò máa ń lò lórí ẹ̀sìn ìlà kí n nígbàgbọ́ ipe ìjọsìn fún ọlọ́wọ́ ọba ọ̀sẹ̀ ń tọ́lẹ́tọ̀ sí àfọlọ́wọ́ ọba nìkan ẹlẹ́kẹta òun náà ni àwọn akẹ́rọ̀rọ̀ àṣàlàyé ní ṣókí nípa rẹ̀ níbi àsìkò kútùbà yìí òun náà ni tawhidu Allah aw al-imanu billah kí o ní gbàgbọ́ sọ́lọ́run níbi àwọn orúkọ ọlọ́run ọba àti àwọn ìròyìn ọlọ́run ọba ìtumọ̀ ìnígbàgbọ́ sọ́lọ́run níbi àwọn orúkọ àti ìròyìn òun náà ni kí èèyàn fi rinlẹ̀ kó dára lójú ipe olúwa ní àwọn orúkọ olúwa sì ní àwọn ìròyìn tó gbogbo àwọn orúkọ yìí àti ìròyìn yìí ọgbọ́dọ̀ dára lójú pé ìròyìn tó dáa ni orúkọ tó dáa ni orúkọ tó rẹwà ni kò sí orúkọ burúkú nínú orúkọ ọlọ́run ọba kò sí ìròyìn burúkú nínú ìròyìn ọlọ́run ọba gbogbo ẹ̀ orúkọ tó dáa ni orúkọ ọlọ́run ọba tó lẹ̀ nínú Al-Qur'an olùwọ́ba ní walillahil asma'ul husna olùwà ni mo ní àwọn orúkọ orúkọ yẹn orúkọ tó ti rẹwà ni gbogbo ẹ̀yà yẹn. eléyìí ní suratul A'raf àyà one eighty olúwa ní èyí mo ní àwọn orúkọ tó rẹwà tó àwọn orúkọ tó wà rẹwà yìí a lè dá a mọ̀ fúnra ara wa kìkì báwa sùn lánàá àtọ̀ ọlọ́wọ́n bá ní orúkọ tó wù wá tòbóyè ní pé orúkọ yìí a rí nínú a máa rí nínú hadith Ànábì lẹ́yìn àyè méjèèjì yẹn. kò síbò mi láti lè rí orúkọ ọlọ́wọ́n ọba mọ́ ẹnì kọ̀ọ̀kan lè jòkó nìsín ọkàn ronú ike wàá sọ ọlọ́wọ́n ọba lè orúkọ báyìí àbí ìmọ̀ pè ní orúkọ báyìí àbí ìmọ̀ ròyìn rẹ̀ lérò ròyìn báyìí àbí kó jẹ́ pé láti inú Al-Qur'an náà ló fi wá òun náà lọ́dún máa ń sọ pé al-asma'u wa sifatu Allah àfi kó o ní ẹ̀rí láti lọ Al-Qur'an àti láti lọ hadith Ànábì sallallahu alaihi wasallam náà ló ti ṣe kókó ẹni wá fẹ́ jẹ́ mùsùlùmí tí a mọ̀ sí ẹni yìí ọmọ ọlọ́run ọba rẹ̀ ó gbọ́dọ̀ mọ àwọn orúkọ tọ́lọ́run ọba ń jẹ́ ó gbọ́dọ̀ mọ ìròyìn tọ́lọ́run ọba ń jẹ́ tá a bá ń ṣàlàyé nípa àwọn orúkọ ọlọ́run ọba tí ẹ bá fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ara ẹni tó wà fún ni pé a gbọ́dọ̀ fi orúkọ yẹn kátàn sọ èèyàn náà ní lágbájá oúnjẹ báyìí bóyá ni pé irú ọkọ tọ́lọ́wọ́n bá ń jẹun tó bá fẹ́ sọ ẹ̀dá a wà àgbàdà rẹ̀ ẹni pé a wà fi nǹkan kan kún nínú orúkọ pé ẹrú ọba báyìí díkálẹ̀ rọ̀ṣìn agbọ́dọ̀ pè é ní rọ̀ṣìn agbọ́dọ̀ pè é ní ramani to a takan bẹ tara lọrin dani sin wallahi o ye kamalin tọra wọn kamalin ramani ramani ti bẹ bẹ ramani tó ṣe ẹ̀mọ́ abdulrahman wí ni gbàtẹ́ ẹ̀ ṣàrò oko kọ́lá ní rédíò ẹ̀ ti mọ̀ gbọ́ làmọ́ ní ṣe kíní kan irú kan báyọ̀ ọ̀dà ọlọ́run bá ní jẹ́ rahman abdulrahman ẹ̀ pé ó clear pé ẹ̀rù ọlọ́run kí ló ní ilẹ̀ láti fi ábùdù sí tó lè ó fi mọ bí ṣe tán bí ṣe máa ń dá àwọn àṣàkáṣà lóríṣiríṣi tí ó sì mọ ya mọ́tò rẹ̀ fáwọn èèyàn àti ti abdulrahman ó ti ní wọn la tòrò eléyìí táwọn ọmọ ọba wọn sọ̀rọ̀ ẹ̀ kódà ká tó máa kọ̀rẹ́ dàwọn yẹn tábà gbọ́dọ̀ bá ń sọ̀rọ̀ rẹ̀ ọmọ ènìyàn jẹ́rà mẹ́ni abdulrahman ni ẹ̀ma ń jẹ́ bí rahim náà abdulrahim ni ń jẹ́ tòògùrọ̀ àwọn nǹkan yìí náà nìkan tí a gbọ́dọ̀ mọ̀ nípa orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run ọba sára wọn sọ nípa orúkọ ọlọ́run ara ń ká gbọ́dọ̀ mọ̀ láwàtà jẹ́ mùsùlùmí òun náà òun ni ìlànà tó dúró déédéé jù nípa orúkọ ọlọ́run àtìròyìn àwọn kan bẹ látara orúkọ yìí kíkẹ́ ọlọ́run orúkọ rẹ̀ àtìròyìn rẹ̀ ìgbẹ̀lẹ̀ àwọn ti torí burúkú àwọn náà ń pè ní àwọn jahmiya tó àwọn mọ̀tẹ́sílà àwọn àṣàyọ̀rọ̀ àwọn kan ní ọlọ́run ò ní orúkọ kankan fẹ́ mọ́wulẹ̀ àdékè ìròyìn àwọn ọ̀fẹ́ máa gbọ́ ìròyìn ọlọ́run ọba tó padà wá aburú torí wọn ọ̀fẹ́ ròyìn ọlọ́run sokura tó bá ní ọlọ́run bá rahman wọ́n ta kọ anabi sọ̀lọ́ sọ́lá lójú rẹ̀ báyìí anabi ni anabi kọ pé bisimilahi rahman onílà ní kọ́kọ́ rahman rẹ̀ báwọn ò ní bẹ̀ tó ọlọ́run wa fún sọ̀rọ̀ sọ́lá ní ọ̀rọ̀ pé sọ fún wa wípé wúwa rọ́ọ̀bì ọlọ́run bá ti nínú ọlọ́run bá ti nínú yẹn tó lọ́nkà yìí láti mọ bí ọ̀rọ̀ àtìmọ́ ọ̀lọ́ bó ṣe ṣe kókó tó lágbára sọ tó bá ń jẹ́ mùsùlùmí nínú nǹkan tí ò da tí mùsùlùmí máa ń mọ̀ ní kẹ́nìkì ló kọ ọlọ́run pé ròyìn ọlọ́run ọba rẹ kò lọ́ọ̀ mọ́ torí nǹkan báwọn ó burú fún yàn ẹ sọ bá ti ní kó ròyìn bóyá òyìn pírẹsidẹ́ǹtì nàìjíríà nìsín ọmọ gbogbo òròyìn rẹ̀ nítorí ṣe lónìí ọmọ nítorí ṣe nìkan ọmọ àwọn awogbó àwọn awọ́ọ̀dù tó fún gbogbo ẹ̀yìn ọmọ tó ẹ máa bá ro aro ẹ ó ho kìnnìkan gbogbo ẹ lọ́mọ tó fi hàn lọ àwọn ilé tẹ́lẹ̀tì fún àwọn eléyìí òun ní kàdé máa ń rò fún wọn ẹ àwọn tó máa ń fún ni ọmọ yẹn àmọ́ ọlọ́wọ́n ọba rẹ̀ kọ̀mọ̀rò ìtọ́lọ́wọ́n ọba ní torú kaba yìí àdéhùn lánlá ni fún mùsùlùmí tó bá rí báyẹn ìyẹn máa ń mọ ìròyìn tọ́lọ́wọ́n ọba yẹn ìyẹn máa ń mọ ìròyìn ọlọ́run ọmọ orúkọ rẹ̀ ọmọ ìròyìn rẹ̀ ni àǹfààní ńláńlá ìbẹ̀ǹbẹ̀ fún mùsùlùmí tó bá mọ orúkọ ọlọ́run ọba rẹ̀ tó mọ àǹfààní ńláńlá ń bẹ ńbẹ fún ìlànà àdùsúnà wà ní ọ̀nà tó mo ní pé ó dúró déédé sí bó ìlànà àdùsúnà àdùsúnà gbà pé nítorí àwọn bá ti lóhùn ń jẹ́ nínú orúkọ àtúrẹ̀lẹ̀ fún arinu Qur'an ni arinu hadith anabi ni tí o bá ti wá láti inú al-Qur'an àti inú àdìsí tó àdùsúnà ọ̀rọ̀ àgbà tẹ́gbẹ́ tẹ́gbẹ́ ẹ̀fí kalẹ̀ tẹ́ kò sínú Qur'an níbẹ̀ ni kò sínú wọ́n wà ní mo ló wà ní Qur'an inú ilé ìṣẹ́ bá wà àwọn kan ní ọlọ́run jẹ́ bàkàmọ́dù kí ni jẹ́ bàkàmọ́dù fún ni àá ismullahi al-azam ni àá fi hàn mí nu Qur'an bá ní kò sí fi hàn mí nu hadith kò sí ẹ̀dàpọ̀ sílẹ̀ àwọn ẹni ọlọ́run ẹ̀dàpọ̀ àìsílẹ̀ táyìn ọlọ́run ni ẹ̀dàpọ̀ ẹ̀sà sílẹ̀ kàlẹ́ kàlẹ́ so irú ẹ tó bá rí báwọn ẹnìyẹn da orúkọ mọ ọlọ́run ọba rẹ̀ náà tọ́ba ní lágbájá mọ ọlọ́run irú ẹnìyẹn rẹ̀ ká wọ́n mọ ọlọ́run ọba rẹ̀ so alùpùpù náà wọ́n tún gbà pé orúkọ ọlọ́wọ́ ọba yìí àìsí ìjọsẹ̀ nìkan láéláé a gbọ́dọ̀ sọ pé kò sí a gbọ́dọ̀ fi jọ tó ìròyìn ọlọ́wọ́ ọba a gbọ́dọ̀ fi wé tẹ̀dá láéláé a ti bí ọ̀rọ̀ tako pé kò sí gbàtọ́nà ọba ti fi rinlẹ̀ fúnra wa fúnra rẹ̀ ọlọ́run fi rinlẹ̀ fúnra rẹ̀ àwọn gbọ́dọ̀ ní kò sí lápèjúwe nínú ìròyìn ọlọ́wọ́ ọba ìròyìn ọlọ́wọ́ ọba fún ti àwọn ìròyìn tí kì í kò lára ẹni tẹ́ bá fẹ́ ròyìn ìròyìn tí kì í kò lára ẹni bá fẹ́ ròyìn gẹ́gẹ́ bí orí ojú tẹ̀wọ́n tẹ́ bá fẹ́ ròyìn ọmọ ẹ̀dẹ́ ìyẹn nìsìn ìròyìn orí ọ̀gbọ́dọ̀ kò lára ọmọ ẹ̀dẹ́ ìyẹn lágbájá ìyẹn ni ìbá kí ló dé adé ní tó ọlọ́run nírú àwọn ìròyìn bí kábíyèsí ọlọ́run bá fẹ́rẹ̀ lẹ̀ fúnra rẹ̀ pé òun ní ojú òun ní ọwọ́ òun ní ẹsẹ̀ tó gbúrú àwọn ọ̀rọ̀ yẹn ni a gbọ́dọ̀ takò làákà ìdí ọgbọ́dọ̀ ní pé a ọlọ́run lọ́wọ́ a ó lójú alólóhùn ní tó àwọn tó ń takò tí mo ní àwọn kan ń ṣe orí burúkú látara orúkọ ọlọ́run àti ìròyìn rẹ̀ nígbà àwọn wò ni pé wọ́n a. láti àwọn fi ọlọ́run wẹ́dà ká lọ́lọ́run ní ojú káléèyàn náà lójú ó ní ẹ̀jẹ̀ ká yí orúkọ yẹn padà ká yí ìròyìn yẹn padà wọn a ní àmì lójú á ní àmójútó ọlọ́run àgbójútó lọ́mọ á pe ojú ṣé ẹ̀yin lẹ́ mọ̀ ní àbọ́lọ́run lọ́mọ ọlọ́run lòun lójú ọlọ́run mo ní ọwọ́ àgbọ̀dọ̀ pé lọ́wọ́ fi agbára náà lápè agbára ọlọ́run ó ló yàtọ̀ ọlọ́run sọ fóun lágbára lọ́wọ́ sọ ó tún lóun tó ní ọwọ́ kí lẹ́yìn sọ pé kò ní fún wọn wà ní ẹ ló ṣẹlẹ̀ ní pé bá ní káwọn fi báwọn a kò ní burú tó bá wọn ṣèkí ń gbà ní nǹkan mi téèyàn bá mọ̀ téèyàn bá rẹ ṣàlàyé fún yẹn ni pé tó bá

wàlá nùṣẹ̀bí òhú di àrùjúlẹ̀ náà wá èdè nìna àwọn èdè yànà àti ní tilẹ̀ wí ọwọ́ tiwa àgọ́mọ̀ pé kò jọra wọn pẹ̀lú ọwọ́ wa àgọ́mọ̀ pé kò jọra wọn pẹ̀lú ẹsẹ̀ tiwa ẹ̀wù lápẹ̀jú ló ní ẹ gbogbo ẹsẹ̀ lé ìjẹ́ tí wọ́n ń jẹ ẹsẹ̀ lé ṣé ẹsẹ̀ lé ọjọ́ ẹsẹ̀ tàwọn ọmọ ẹ̀dẹ́ nìyàn a sì fi ẹsẹ̀ rinlẹ̀ fún ilé kọ́lá tá a bá ń wọ mọ́tò ní ọwọ́ rẹ̀ ya kọ́lọ̀ yàwọ́ tó ṣé ọwọ́ tó yà yẹn a lè fi ọwọ́ mọ́tò kàfíwétà àwọn ẹ̀dẹ́ ènìyàn afọwọ́rinlẹ̀ fún mọ́tò àti fọwọ́rinlẹ̀ fáwọn náà a máa mọ̀ pé bọ́wọ́ ti ẹ ṣe rí ṣe ní bọ́wọ́ náà ṣe nílá ṣe nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tá a bá fọwọ́rinlẹ̀ fún kọ́lọ́hún lọ́wọ́ pàtó ní àwọn àgbà pé ah, ọjọ́ tiwa yìí yìí ìlànà alùpùpù jàmáà nìyẹn ìrẹ́lẹ́ kò sí dáadáa ní nípa ọ̀rọ̀ àtìlọ́ ọlọ́run tó ẹ tó bá wá gba àwọn orúkọ gbọ́ àti ìròyìn àǹfààní tẹ́ni yẹn ọmọ rí tí ó mọ ṣẹlẹ̀ fẹ́ni yẹn òun náà ni pé ẹni tó bá rí báwọn ẹni mọ tó mọ̀ sí pé ẹni yìí ẹ mọ̀ wípé àà ah, ah, wàhálà lẹ ike irú orú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí bí àwọn onítúbí wọ́n lè ní àwọn fẹ́ fọ́lọ́ wa hàn án mo wá sọ pátípátí àmì tó tí orúkọ ọlọ́run ọba yé irú ẹni yẹn yóò mọ̀ wá ní ẹni tí ọmọ ọlọ́run ọba rẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ kó mà torí pé kí ni ẹni tó bá gbogbo iná ìmọ̀ ọba rẹ̀ yóò máa lé fún bákan náà tàwọ̀ṣídìí rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ yóò mọ̀ lágbára sí i torí pé ìwé yẹn lápẹjú nìsín tí ẹ bá mọ̀ pé ọlọ́run ọba yìí ọba nínú orúkọ rẹ̀ ni pé ṣẹ̀bí ìdùnnà ẹ̀kọ́ nínú àwọn ìròyìn rẹ̀ ṣẹ̀bí ìdùnnà ẹ̀kọ́ ọba tó máa ń fìyà jẹyàn àbí rúra ẹ̀mẹ̀sìlùwà síà ọba tí ìkẹrẹ fẹ́ẹ̀ ẹ tó bá gbà pé ìkẹ ọlọ́run ọba fẹ́ẹ̀ irú ẹni yẹn nínú ọkàn rẹ̀ wàláhì kò ní máa níkè tapọ̀mẹ̀dé yẹn pé ọlọ́run tó lè kẹ́ bọ́lágbájá kí ló mọ wá bí ní níkẹ́ ọlọ́run lè tètè nínú ẹ̀kọ́ mi kọ́dà ó tún lè ju ẹ̀hún lọ tó ara orí tí orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run fún yẹn tó bá sọ pé bá mọ̀ pé ọlọ́run ọba òun ni ọba tẹ́ ẹ bá ti túbá kó lòun ṣe má torí ẹni yẹn yóò lè rọrùn fún tó bá ṣe lọ́wọ́ láti fi lè ṣẹ́ rí kò ní di aburú pé ah ọlọ́wọ́ bá yóò bá ti rán forí fún yẹn ni yóò ti padà lẹ́ẹ̀kan náà sọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ tó bá kan náà ẹni tí ó bá tó gba àwọn ìròyìn ọlọ́wọ́ bá gbọ́ irú ẹni yẹn yóò lè máa bẹ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ ọmọ ènìyàn gbà mí a máa nífẹ̀ẹ́ pé tó ń bá ń ṣàdúrà kó fi nǹkan ṣe apàtọ̀ okun wọn inú àwọn èèyàn tẹ́lẹ̀ ní kí wọ́n mọ sàdúrà sọ́kàn ní ọlọ́run o ọlọ́run ṣàánú fi ọlá kíní kan tẹ̀lé ìgbà táwọn èèyàn mọ ọlá tó wa máa ń lo ọlá tí ọlá tó ni pé kí ni wọlá pé ìwọlá láàánú ẹ̀rí pé ohun tó ti mọ́nà ẹ̀dẹ́ èèyàn lẹ́nu pé kó fi ọlá nǹkan tọrọ tó yóò mọ̀ ṣẹlẹ̀ sí i látara pé ọmọ pé ọlọ́run ọba bóyá lè fi ọlọ́run ṣọ́ mi ọlọ́run wọlọ́ba tó mọ orin tó ẹ̀dá rẹ wọlá pé wọlọ́ sọ gbogbo àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tó èmi náà tó irú àwọn kan báyìí ẹni àǹfààní rẹ ọmọ wà fún ọlọ́run ọba sọ pé walillahi al-asma'ul husna fad'uhu ọlọ́ni mo ní àwọn orúkọ tó rẹwà orúkọ yẹn lẹ́mọ tó pè mí ẹ ti bẹ̀ ní ẹ̀rí níta máa ń sọ nìyẹn àwọn tó máa ń fi nǹkan lé ìgbẹ́ ọlọ́run ó ní ọlọ́run wọlé òkè wọlé asọ́nà wọlé alẹ́lẹ̀ lẹ́lẹ̀ méjèèjì sọ́mà méjèèjì wọlé apọ́ọ̀tún wọlé apóòlì wọlé àhà wọlé àwọn tó ń kí olówó ní kábà báyìí tí mo lu ti rẹ́ẹ̀rí àwọn eléyìí ẹ̀wọ̀ ayà kúrán là ń kà yìí suratul A'raf àyà wọn ní èsì ọlọ́run bá ní wọlé láyé asùnmá olùkọ́sùnà ní mo ní àwọn orúkọ tó fáìn fàbẹ̀ rí òhun bí i à ẹ̀fà àwọn orúkọ yẹn bẹ̀ ní. ọlọ́run tó wá ní wàdárò lẹ́rí ilẹ̀ yorùbá ṣègùn náà fi asùnmá ìlà olúwa ní ẹ̀fà àwọn tó ṣe pé wọ́n yé ta ẹni yẹn yóò lè máa fi orúkọ yẹn bẹ ọlọ́run ọba àtàwọn òròyìn rẹ̀ bákan náà ẹni tí ó bá gba orúkọ ọlọ́run ọba tó àtàwọn òròyìn ọlọ́run ẹni yẹn yóò máa jìnnà sí ẹ̀ṣẹ̀ kò ní máa ṣe lọ́run torí pé ẹni tó bá gbà pé ọlọ́run ọba yìí hé ìyá rẹ̀ ní agbára ọba tó máa ń fi ìyá jẹ́yàn ni ọba tó ṣe pé ìyá rẹ̀ kọ́ rọ́rùn tó pé gbogbo bọ́lá ṣe ròyìn ẹ̀rí ara rẹ̀ nínú kó mọ fi àjẹ̀dá tí yẹn bá rí nínú ẹnìyẹn kò ní mọ fún mọ nǹkan tí o lè fa sábà bí ìyá ọlọ́run ọba fún ẹni tó bá mọ̀ pọ́ ọlọ́run ọba ọba tí máa ń bínú ni lára ròyìn ọlọ́run ọlọ́run máa ń bínú bọ́lá ti máa ń yọ́nú fẹ́dà ọlọ́run máa bínú fẹ́dà ọlọ́run ni wá bá lọ́ọ̀hún àlẹ́ ìlúwa mo bínú sí wọn ẹni tó bá gbà pé ìbínú ọlọ́run ọba ìbínú tó lágbára ni irú ẹnìyẹn yóò jìnnà láti máa ṣe tó fa ìbínú ọlọ́run amẹ́ni tí ó mà tẹni tí ó mà yóò kàn máa bá tiẹ̀ lọ ni tí o kò mọ̀ pọ́lọ́ wọn ba ọba tí ìmọ̀ ń bínú ni kò ní mọ̀ pọ́lọ́ wọn ba ọba tó kórìíra ẹ̀ṣẹ̀ ni gbogbo ẹni tó bá ti ṣe lọ́wọ́ ọlọ́wọ́ kórìíra rẹ̀ tó ẹni tó bá mọ búrú nǹkan báyìí ẹni yẹn yóò lè jìnà sí ìwà ṣe aburú tó bá kan náà ẹni tó bá ní ìgbàgbọ́ níbi ìròyìn ọlọ́run ara ìròyìn ọlọ́run ọba ni pé ọba tó ṣe pé orí alimọlọgọ ìdí wọ ṣàhádà ìròyìn ọlọ́run ni àti tó pamọ́ àti tó hàn ojú ọlọ́run ọba lóṣù kò sí ẹnìkan tó lè rí bẹ́ẹ̀ pé tó pamọ́ hàn ojú mi tó kódà hàn ní ìgbà ojú mi tó tó bá ti kọjú ọmọ ti ṣẹlẹ̀ lẹ́yìn mà tó ọba ẹni bá wà mọ irú ìròyìn ọlọ́run ọba báwọn ẹni gbogbo gbà náà ni ìgbàgbọ́ rẹ̀ ni ọmọ ìdàgbàsókè ni ọmọ ìdàgbàsókè ẹnì kan wà nípàdé rẹ̀ kọ́ fẹ́ kẹrù ọba ọba lè dé ìfowó orí náà ní ẹ̀hẹ́ ẹ̀ka bọ̀ bàtẹ́ bá rí náà kọ́ alọ́lọ́lọ́ ọmọ kọ̀kọ̀ ẹ̀yìn ọmọ di àwọn ọ̀tá pọ̀ òun ni tó mọ̀ pé òòrí nǹkan àbí kó jẹ́ pé ṣe tán náà ló ń lò kátẹ̀lú orí torí gbà tí ẹ parí ẹni tó níwòye tó ní ah, ah, ọjẹ̀bà pẹ̀lú ọbẹ̀ lálàárọ̀ yìí àti pọ̀nmọ́ àbí nǹkan òṣìṣẹ́ náà nù ẹni tó ó kọ́ lọ́run bá da lójú àti òun rẹ̀ ẹni ẹ̀ tó wà mẹ́fà tí ní jẹ́ ni èyí rẹ̀ àwọn èyí ló wá tó wọ́n fún ọ tó bá ti dìde nǹkan tó ṣẹlẹ̀ lóòótọ́ tó láwọn mẹ́fà wọn ya èyí débẹ̀ wọ́n ti béèsù múlẹ̀ wọ́n ti béèsù jòbí dé wíṣẹ́jì wọn tó ní tí wọ́n tó bá jẹ́ wọ́n tọrọ ọlọ́run bá wá dán lójú ọ̀ àti pé wọ́n wà láì ọ̀rọ̀ kankan èyí náà ló ń lò tó bẹ́ẹ̀ sì ni ẹni tó bá tó wá rí tóun náà òun náà gba èyí láàyè ní èyí máa ń fi jẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá ń zakara nabi sallallahu alaihi wasallam wàláì àwọn ọmọ orí náà الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد وإن مما يجب على المسلم أن يؤمن به أن لله سبحانه وتعالى ملائكة خلقهم الله وجعل الإيمان بهم من بين أركان الإيمان كما هو وارد في حديث جبريل والإيمان بالملائكة هو التصديق الجام بوجود الملائكة وأنهم نوع من مخلوقات الله مخلوقون من نور لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون والإيمان بالملائكة يشمل أربعة أمور الإيمان بوجودهم الإيمان بما علمنا يعني أسماءهم ومن لم نعلم ومن لم نعلم بأسمائهم الثالث الإيمان بما علمنا من صفاتهم والرابع الإيمان بما علمنا من أعمالهم التي يقومون بها هذا أصدق الله ìkéyàtì ọlọ́nkọ ọba nígbà Muhammad gbogbo àwọn ará ilé nígbà wọn sábà rẹ kọlọ́nkọ fi ìfẹ́ tí a tọrọ ìkórè kárí wọn. nínú àwọn ìgbàgbọ́ tí a ń bá lọ tó ní ṣókí ni mo sọ ọ̀rọ̀ ní ìgbàgbọ́ tí ọlọ́wọ́n ọba ó ti rọra dé orígun kábàwọn. ẹlẹ́kejì náà ni nígbàgbọ́ sí àwọn màláíkà ìtumọ̀ yìí nígbàgbọ́ sí màláíkà òun kó dá lójú yékéyéké ìtọ́lọ́wọ́ bá dá àwọn màláíkà yìí ìmọ̀lẹ̀ ní ọlọ́run láti fi ìmọ̀lẹ̀ ọlọ́run ti dá wọn gẹ́gẹ́ bí àti ìtọ́lọ́ ṣe ṣàlàyé nínú yìí ẹ̀dá wọn yàtọ̀ àwọn jẹ́ pé gbogbo tọ́lọ́ bá pa wọn láṣẹ àwọn oníṣẹ́ tábà ń ní kéèyàn ní ìgbàgbọ́ sí màláìkà nǹkan mẹ́rin ó gbọ́dọ̀ wà nínú rẹ̀ àkọ́kọ́ ni pé ẹ gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ìjọba dárúkọ rẹ̀ fún wa náà màláìkà bí a nínú alukoran àbí nínú hadith àbẹ́lẹ̀ sọ̀bọ̀ àlùfẹ́lẹ̀ ẹ̀rí kọ́lọ́ bá ní máa ń kára àdúgbò ní ìjìnlẹ̀ wọ́n ní káàlì tó ọlọ́run dápọ̀ ìjìnlẹ̀ dápọ̀ ní káàlì tó ní wa ìnáwó lẹ́sẹ̀ so gbogbo àwọn ìtọ́rọ̀ tí ń dàpọ̀ jù lé ìlú báwọn tó ó já pọ̀ mi ka ẹ̀ so irú àwọn báwọn agbàgbọ́ kọ́ bá dàpọ̀ wọn. ó ní ma yẹ kí gómìn kọ́wé ní ilẹ̀ alẹ́ ìdí ọ̀rọ̀ fún yìí bùnà àti àwọn mẹ̀láìkà kan ń jẹ́ ọ̀kẹ́ bọ̀ àti gbogbo àwọn tó dàpọ̀ fún wa báwọn agbọ̀dọ̀ gbà wọ́n gbọ́. bákan náà àwọn tí tí ọlọ́run bá bá sọ fún wa kágbà gbọ́ ìròyìn tánà ìbá sọ fún wa nípa àwọn màláíkà kágbà wọn gbọ́ bákan náà ẹlẹ́kẹta òun náà ni èyí tí wọ́n bá sọ kákọ́lù gbàgbọ́ fún wọn ní oúnjẹ ọ̀làláwọ̀ kan ojú ìdí fún wà ẹlẹ́kẹjì orúkọ kágbà gbọ́ ìtọ́sọ fún wa ìdí sọ fún wa ẹlẹ́kẹta ni ìròyìn wọn tánàbí sọ fún wa bọ́lá ọba sọ fún wa ẹlẹ́kẹrin òun náà ni pé ká nígbàgbọ́ pé àwọn iṣẹ́ kan bẹ ọlọ́run ọba gbélé wọn lọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run láti gbọ́ ní Qur'an ni ọ̀dọ̀ anábì láti gbọ́ nínú ni ká nígbàgbọ́ yìí tó ẹni tó bá ti gba nǹkan bẹ́rẹ̀ rẹ̀ yìí gbọ́ ẹnìyẹn nígbàgbọ́ sí àwọn kí ni nǹkan táwọn máa ń ṣe nínú máa ń ṣe ń bẹ́ẹ̀ ni ni ẹni tó ṣe pé ń bẹ pẹ̀lú òjò ń bẹ mbẹ tó bá kan náà ẹni tó ṣe kọ́lọ́ ní kọ́ máa gba ẹ̀mí òun náà ní mọ́lá pẹ̀lú mọ́ ẹni tó ọlọ́run bá ní ìwọ ni ó fa fèrè táyé ó fi parẹ́ ìjọkọ́ mi ìyọ́ba tó fi padà òun náà ló dún fún òun náà ní sọ̀rọ̀ sí i tó bá kan náà ẹni kọ́lọ́ ní kọ́ máa àwọn iṣẹ́ oníkálukú wa ká máa kọ́ òun náà ní rọ̀kẹ́bù àti àti ìmọ̀ ayélujára ọlọ́wọ́n bá ní kí wọ́n máa tọ́ àwọ̀ èèyàn gángan fàwọn tó ń bẹ kọ́nà fọwọ́n náà ń wà àwọn àpapọ̀ sọ wa kọ́mọ wà pẹ̀lú wa tó yàtọ̀ fáwọn rọ̀pẹ́bù àti àìsí tó bá tán àwọn mọ̀láìkà ìtọ́ ń sọ àlìjẹ́nà ìtọ́ ń sọ iná ìtọ́ wà nínú sàárè tó àwọn náà ni múnkẹ́rọ àti nàkíyè gbogbo àwọn yẹn agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí i.

torí pé kíni tí wọn bá gbọ́ iṣẹ́ táwọn mọ̀láìkà wọn ń ṣe àti bí wọ́n ṣe rí ni wọ́n mọ̀ pé báwọn ẹni yìí ṣe tó àti ọba tó dá wọn ó ju wọn lọ bọ̀ háyà ni tuntun ọlọ́run ni ó tó fi mọ̀ sí i tó bá kan náà ẹni tó bá nígbàgbọ́ sí mọ̀láìkà ẹni yẹn yóò mọ kún fún iṣẹ́ rẹ̀ gan-an lọ́pọ̀lọpọ̀ gbà síbi ọmọ kan mọ̀láìkà kan wọn ọmọ ìlànà kan ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ń sọ̀rọ̀ lẹ́sẹ̀ tòun náà ní ẹlòmíì tó yẹ pé ó bá ti fẹ́ mọ́ sábúrú lọ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ìfẹ́ rántí àwọn mọ̀láyíkà yóò tó padà ìpè é àwọn mọ̀ rí mi o torí wọn lọ́wọ́ bá ń sọ̀rọ̀ suratul A'raf ìpè innal ladhina ittaqaw idha massahum ta'ifun minash shaytan tadhakkaru fa idha hum mubsirun olùwà òun ni pé ńgbà tí ṣètọ́nù bá fẹ́ ra wọn mú kẹtẹkẹrù kẹtẹkẹtẹ náà ni wọ́n rántí tòkí wọn rántí wọn ò pé ọkọ̀ tí ń mi o màláìka ń sọ mi o irú ẹni yẹn ní ti padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́ ṣùgbọ́n tó bá ní ìgbàgbọ́ sí irú ẹni yẹn ó yẹ kó máa lè máa rán létí pé ọjọ́ kan náà ni màláìka ti ń jẹ́ yóò ti wá báwọn so ẹ̀wọ̀n á lè fojú rí kò lè èèyàn lè máa dúpọ̀ kò lè mọ ìgbà tí ó di ó lè dé lẹ́sẹ̀kẹsẹ̀ túrẹ̀ tó bá wọn máa ń fìlì irú nǹkan báwọn wàláyé àti máa bá níbi tí aburú ló wọn so àwọn àǹfààní ti ń bẹ níbi ká nígbàgbọ́ tí mo láyé kà ń bẹ̀ táwọn agangan máa fìlì ẹni tó bá ti máa fìlì irú nǹkan báwọn ẹnìyàn kíyèsí ara rẹ̀ wọ́n fẹ́ ṣiṣẹ́ ó ti di ẹ̀mí òṣìṣẹ́ náà òyìnbó lọ ó sì rántí pé ah èyí lọ́mọ àwọn mọ̀láìkà ọmọ ń sọmi lọ́wọ́ sọmi lẹ́sẹ̀ síbẹ̀ nìkan ló ti sáré fún àwọn kẹta burú kọjọ́ mọ́ lọ àwọn abúlùgárì àwọn mẹ́ta tí òjò rọ̀ tó rí atẹ́gùn lò wọn tí wọn bá wo gbogbo iṣẹ́ tó ń kálukú fi bẹ ọlọ́wọ́n ọba èyí ah àwọn màláíkà ń kọ nítawọn fẹ́ ṣe yìí kalẹ̀ ẹni tó fẹ́ ṣe ìdìnnà ó ti dénú lé ó ti tilẹ̀ kùn obìnrin náà ti ju ara ẹ̀ lẹ́pẹ́ ó yá káwọn ọmọ ìdìnnà lọ ọkàn rẹ ti ní pé ah táwọn bá tilẹ̀ kún báyìí ńkọ táwọn màláíkà wà á rí àwọn ni tó bá tó dá àwọn òrí àwọn ni wọ́n pa aṣọ fún yẹn ti tó ẹ̀rí ṣètọ́ni ti mú un àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó ti yóò jókòó nínú gbogbo nǹkan tó máa mú ìmánì mí tí máa mú ìmánì kún tí máa mú ìmánì fòyọ ọlọ́mọṣà mú wa sí o اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم كن مع ولاة امورنا واجعل لهم بطانة صالحة يا رب العالمين اللهم اشف المرضى اللهم اشفيهم اللهم اشفيهم اللهم اشفيهم أنت شافي يا رب العالمين اللهم اغفر أموات المسلمين واغفر مهزل هذا المسجد اللهم كن مع أسرته ولا تكن عليه يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار